two four seven four nine zero eight zero six two six two four seven four nine alájà kúrẹ́ àti alágbọn alájò ẹni káwọn èèyàn máa ṣètò yìí kí wọ́n sì máa láìkẹ́. ẹ máa ṣí àrẹ kẹ máa láìkẹ́ ẹ bá ti ń ṣe àrẹ tẹ̀ ń láìkẹ́. abọ́sí abala àkọ́kọ́ ẹ̀ kọ́kọ́ woṣẹ́ fún èèyàn márùn-ún àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀gá jù ẹ ẹ woṣẹ́ fún èèyàn márùn-ún alájà ẹ á ṣí á ṣí ojú òpó lẹ̀ ẹ woṣẹ́ fún èèyàn márùn-ún ní life and direct a ṣe ojú òpó lẹ̀ a wọṣẹ́ fún èèyàn márùn-ún alájà kúrò àti omi alájà ẹ kó bá mi yọ̀dá nẹ́mbà tí gẹ́gẹ́ alájà 0244 Nọ́mbà mi ni zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. zero eight zero. zero eight zero. sixty two. sixty two. sixty two. forty seven. forty seven. forty nine. ẹ̀yin yẹn wá tẹ́ fẹ́ dá sórí ètò tẹ́ kọ́kọ́ pè tẹ́ jàǹfààní látọ̀dọ̀ alájà Kudirat Yomi Alájù èèyàn márùn-ún àkọ́kọ́ ẹ̀ dá kọ yín orúkọ ìyá yín wọ́n wọṣẹ́ fún yín ní life and direct gbèsè tẹ́ ẹ̀ bá sì gbé lẹ́yìn ètò ẹ pè alájà padà 0902017 1999 090 2017 1999 090 2017 1999 090 2017 1999 òun nọ́mbà tẹ fi dá sórí ètò tẹ fi dárúkọ yín tí wọ́n fi wọṣẹ́ fún yín life and direct ẹ dákọ máa ṣe ètò yẹn sì máa láìkẹ ẹni àkọ́kọ́ olóríire àkọ́kọ́ nù. ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ ma. ẹ káàárọ̀ o. yes ma látúndé ni mo. orúkọ yín àti orúkọ mọ̀mọ́ yín. orúkọ mi ni sọ́ọ̀lì ọmọ rámọ́tà. sọ́ọ̀lì ọmọ rámọ́tà. sọ́ọ̀lì ọmọ rámọ́tà. Mm, ẹ ní sùúrù yẹ o. ẹ ní sùúrù kẹgbọ́ àbáyọrí o. ẹ yẹ wa máa ṣètò yẹ sì máa láìkẹ́ nítorí ọlọ́run ẹ mẹ́rin tó bá ṣí ààrẹ jù ah yọ jàǹfààní lágbàlá aláàjà Kudirat omi Alájò wọn wo iṣẹ́ fún yín lẹ́yìn ètò ní life and direct gbèsè tó bá sì yẹ kẹ́ ẹ gbé bísímìlà aláàjà. ẹ ṣeun ẹ ṣe ń gbọ́rọ̀ mi báyìí aláàbò lọ̀rọ̀ aláṣẹ rí. wọ́n ní àlàpọ̀ ẹ̀ ti bí aláṣọ ògónù ẹ̀ ti bí àlá nǹkan ò ṣe déédéé fún yín. ẹ eh, eh, kó mọ̀ dípẹ́ wàá tún ti di àláwọnú àìsàn ẹ ní ṣàìsàn. àmì Elédùmarè. ẹ ní ṣàìsàn bàbá ẹ ní mọ lògùn kẹ tó sùn o. ṣe ti gbọ́. Hmm? mo ní ẹ ní mọ lògùn kẹ tó rọrùn sùn o. Eh, wọ́n ní wọ́n ní àlá àlá àti bí àlá àwọn àgbàlagbà ní kẹ́ ẹ ṣe tutù lẹ́ máa ṣe tutù fún ẹ pè mí lẹ́yìn ètò. ẹ àní àlá yẹn ògo náà fẹ́ fi gbà lára yín. ala yẹn wọ́n fẹ́ fi gbogbo lọ́wọ́ yín ni iṣẹ́ gbọ́ bàbá wọ́n fẹ́ fi dọ̀rọ̀ ajé ọ̀tá yin ru ni iṣẹ́ gbọ́ kò pè padà lẹ́yìn ètò ìyẹn pọ̀ kẹ́ ẹ̀ dá lóhùn ẹ pè mí padà ṣe gbọ́ eh, eh, lẹ́yìn ètò kẹ́ dárúkọ yín ètùtù àgbàlẹ́sẹ̀ ti dé. Eh, ẹ bá ń gbé kíní ẹ sókè alájà kẹlòmíì bá lè wọlé zero nine zero twenty seventeen ẹ kú ojúmọ́ o. ẹ kú ojúmọ́ o kí lorúkọ yín o ẹ gbóhùn sókè o. orúkọ mi ni. ẹ sọ̀rọ̀ sókè orúkọ yín. àwọn ọ̀rọ̀ ogun ẹjẹ́ lómi ò wọlé ń gbani alájà tí wọ́n bá ti sọ̀rọ̀ sókè. tó yọ̀ sí àbí tó bọ̀ sún. tó yọ̀ sí ọmọ fúnkẹ́. tó yọ̀ sí ọmọ fúnkẹ́ tọ̀ àti dáyé lóhun tó yọ̀ sí ọmọ fúnkẹ́. àgbàlá alájà kúrà tí omi alájù náà láwàyè ẹ̀yin náà ti gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ òun là ń wò pétefetefete yìí o olókun ni o kọrí ni àbí bẹ́ẹ̀ kórì kórì kórì kótó. bàbá ẹ pẹ̀lẹ́ o wọ́n ní ká mọ̀ ní sùúrù ká mọ̀ mọ́ bínú. ṣé wọ́n bọ̀gún lé bàbá yín ni. ṣé ń bọ̀gún.

ẹ pè padà lẹyìn ètò zero nine zero 2017 1999 nineteen ninety nine 2017 1999 zero ẹ ojúmọ́ o ẹ kú ojúmọ́ o orúkọ yín àtọ́lùkọ mọ̀mọ́ yín mò ń gbọ́ mò ń gbọ́. mú ìwà ọmọ aláró lórúkọ mi. mú ìwà ọmọ lórúkọ mi. ó dáa. ìwà ọmọlára lórúkọ mi. a ti ń dá yín lóhùn o mi mú ìwà ọmọlára. ó dáa ó dáa a ti ń dá yín lóhùn. bẹ́ẹ̀ ni. yes ma. ẹ pẹ̀lẹ́ wọ́n ní ká ẹ mọ́ jà ìjà kan ń bọ̀ bàbá ìjà náà ń rúgbó bọ̀ bẹ́ẹ̀ bá ti jà oore tọ́nu oore ló ń bọ̀ wọ́n ní kàn mọ́mọ́ ti jà yín síwájú ni ṣé ti gbọ́ wọ́n ní kẹ́ ẹ mọ́ jà kẹ́ ẹ sọ pé inú burúkú ò ní bí yín o ẹ sọ bẹ́ẹ̀ ẹ sọ pé inú burúkú ò ní bí yín torí ẹ mọ́ ń bínú bàbá ẹ ah, mọ́ ń bínú o kódà ẹ tún bínú lónìí hmm. tẹ bá sì bínú nǹkan bàjẹ́ nù èèyàn tó fẹ́ wá fún yín lóore ní òkọ́kọ́ ti ẹ̀gbin ṣáájú ẹ wá ṣètùtù àwọn àgbà kán mọ́ mọ́ fún yín. ẹ ẹ sọ bẹ́ẹ̀ nínú burúkú ní bí yín kẹ́ mọ́ ṣàdúà bẹ́ẹ̀ ẹ wá ṣàdúà kẹ́ máa bínú lénìí lénìí dandandan ẹ ṣọ́ra ẹ mọ́ bínú lénìí oore kan pọ̀ ẹ ó sì mú ìbínú yóò sì mú ẹ̀gbin dání ẹ̀gbin torí ẹ rí ẹ̀gbin tẹ́ ẹ bá wá ti kọ ẹ̀gbin náà. Hmm. orí lọnù. ẹ ṣe tutù àgbà ẹ pè mí lẹ́yìn ètò. ẹ já gbà pé ẹlòmíì ó kò yàn méjì tá a gbà pé ẹ ṣí. zero nine zero ẹ dá wọn ẹ kú ojúmọ́ o ta ló sọ̀rọ̀ o ẹ sọ̀rọ̀ o ta ló sọ̀rọ̀ ẹ ti wọlé. táyé ló sọ̀rọ̀. táyé. ẹ. táyé láti bàlágé. táyé ọmọ kíni. ọmọ alice. táyé ọmọ alice. ẹ dákun ẹ máa ṣe ètò yẹn sì máa láìkẹ́ ẹ máa ẹni tó bá ṣe àrẹ̀ jù alájà kúrò àti omi alájò ti ní àwọn wo iṣẹ́ fún wọn lẹ́yìn ètò àwọn ó sì gbégbèsè tó bá yẹ káwọn gbé gẹ́gẹ́ bí abiamọ ẹ máa ṣí ààrẹ ẹ máa láìkẹ ẹ máa ṣí ààrẹ sì máa láìkẹ. bàbá ṣé ń gbọ́ mi ẹ pè mí lẹ́yìn ẹ pè mí lẹ́yìn ètò. ọ̀rọ̀ wọn ṣe sọ lórí atẹ́gùn. bẹ́ẹ̀ ni àdúrà yín fẹ́ gbà ẹ pè mí lẹ́yìn ètò. táyé ọmọ alice àbí wọ́n ní ẹ pè àwọn lẹ́yìn ètò ẹ pè mí lẹ́yìn ètò àwọn nǹkan fẹ́ àgùdọ̀ sọ ẹni tó fẹ́ yẹ gan yóò gbọ́ tá a bá sọ. egbe sókè ẹgbẹ́ sókè ká pé ṣùgbọ́n àdúrà yín fẹ́ gbà ṣùgbọ́n àní sọ sáfẹ́fẹ́ mm, àdúrà yín ó gbà wọn. alájà omi alájò ẹ yọ̀ǹda nọ́mbà tí ń gẹ́gẹ́ fún ọmọ nàìjíríà nọ́mbà mi ni zero eight zero zero eight zero six two six two four seven ẹ̀ẹ́dọ́ lórí o orúkọ yín mọ̀mọ́ yín ẹ kú ojúmọ́ o. nwa nwa ọmọ ibi ọmụmụ dupe kristiana irewa nwa adịghị ọmọ ọmọ dupe nwa adịghị igbe adịghị igbe ọmụmụ dupe nwa nwa nwa adịghị igbe dupe. Ó dà, ti ń da yín lóhùn bàbá. ẹ dákun ẹ máa ṣètò yẹn sì máa láìkẹ. bàbá mo fẹ́ lè sọ pé ẹ̀yin lẹ mọ́ bínú jù. ní gbogbo àgbáyé. Eh, eh. bàbá ẹ tògúntògún ló wáyé. tògúntògún. tó fi fi mọ̀kímọ̀ bóra tó fi yaṣọ lára rẹ̀. bàbá ẹ mọ̀ bínú kí ọ̀nà kí kí àwọn èèyàn mọ̀ túká mọ́ yín lára. àwọn èèyàn gidi. bẹ́ẹ̀ ni eh? ẹ mọ̀ bínú ká mọ̀ bínú mọ́ kẹ́ lè rí nǹkan dì mú káwọn èèyàn mọ̀ sá fún yín kọ́ mọ̀ túká mọ́ yín lára ṣe ti gbọ́ ẹ má kúrò níbi tẹ́ ẹ wà o ẹ má ti ṣí kúrò níbi tẹ́ ẹ o ẹ má ti ṣéǹjì ẹ má ti ṣéǹjì níbi tẹ́ ẹ wà torí ẹ ti fẹ́ kúrò bẹ́ẹ̀ ẹ má fìbínú kúrò o ṣe gbọ́ ọ̀rẹ́ ti bọ̀ o ọ̀rẹ́ ti bọ̀ tẹ́ ẹ bá kú òbí tẹ́ ẹ wà nígbà pé ẹ fòrè yín ni o ṣe gbọ́ ẹ má ti ṣéǹjì station ẹ má ti tàtibì kan ré síbì kan o torí ẹ ti fẹ́ bínú kò ń o ìbínú ìpọ̀ ẹ má bínú mọ́ sẹ́ gbọ́ bàbá ẹ pè mí lẹ́yìn ètò ṣe é gbọ́. ok ẹ fún mi ní nọ́mbà yìí. ẹ nọ́mbà mi nọ́mbà mi ni zero eight zero six two six two four seven four nine zero eight zero zero eight zero eh, sixty two six two six two four seven four nine. ẹni wọn gbọ́ lẹ́yìn ètò ẹ bá mi jẹ ẹ bá mi jẹ kí ni ẹ ọ yẹ yọ̀ǹda nọ́mbà yẹn alájà báyìí. Number mi ni zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. ìkórìíra tá a dé yàrá àjàkúrẹ́ ẹ bá mi tẹ kí ni ẹ mọ́lẹ̀ àgbà pé mọ́. ìjàdé nìkan. ẹ ká dáa lóhùn ọ̀dà wọ́n yọ̀ǹda. o ẹ kú ojúmọ́ kí lorúkọ yín àtọrúkọ mọ̀mọ́ yín o. àkọlẹ̀ ti gbẹ. ẹ ẹ ẹ ẹ tẹ mọ́lẹ̀ alájà ẹ rí i pé tèmi náà lọ padà wá ṣe alájà kúrẹ́ àti ìyọ́mọ alájù tó bá dé koríta tó jẹ́ pé àwọn àgbà ń dà yẹn láàmú tó wá sọ pé ẹ fọwọ́ ilé jẹ́ ẹfẹsẹ̀ ẹlẹ́tọ̀ ẹ mọ̀ pé àwọn olóògùn olóyìnbó wọn ó gbìyànjú títí tí wọn àláwọn òríhun tí ń ṣẹni náà ẹ máa gbé lọlé tí ẹ bá wà ní koríta bẹ́ẹ̀ ṣé wọ́n lè gbé wá ságbàlá yín mà. pẹ̀lú ògo Ọlọ́run tá bá ti bi lè léèrè nǹkan tó bá máa lò á sọ. yóò sì gbádùn mà. pẹ̀lú ògo Ọlọ́run yóò rí wòsàn àníjọ́ tọ́lọ́run ti dáyé ló ti tó ti dárùn níjọ́ tó lọ́n ti dáyé ló dá àrùn ó sì dá wòsàn rẹ̀ ti. ló sì dá wọn tí wọ́n dà wá láàmú tiwa. bẹ́ẹ̀ ni ó sì dá àgbà tó ti dáyé náà ló ti dá gbogbo ẹ̀ kalẹ̀ ó dálé iná dálì jẹ́ náà. ọ̀dá náà. ọ̀dá lì jẹ́ náà. ó sì dá lì jẹ́ náà. ó ti mọ̀ pé àwọn kan ó wà rè àwọn kan ó wà bí. ó mọ̀ pé àṣà ìsìn. kábíyèsí elédùnmarè. ó sì mọ̀ pé túláàsì ní káàdì nba ni ọ̀rọ̀ dálẹ́nu ibi alhaji suleiman ẹgbẹ̀jì ti lo Ògbómọ̀ṣọ́ náà ni ah, ah, ah. kí ló dé ìbàrẹ two million bàbá bàbá tó bí mi náà nù olórí oko kábàtà ọ̀rọ̀ dálẹ́nu yìí ni ó fẹ́ pé ẹ mọṣẹ́ yìí ni ẹ mọṣẹ́ yìí ni bàbá mi ẹgbẹ̀jì mi jọ ẹgbẹ̀jì náà sì lóun fi jọ yìí òun. àwọn náà èmi jẹ́ òun àwọn náà tún jọ àwọn náà tún fi jọ yẹn. Oh, oh. lóògùn ọ̀fẹ́ náà. bàbá mi tó sá pàápàá eh, eh, eh, lóògùn ọ̀fẹ́ o oh, ìbàdàn ah, two million bàbá. Ah, ah, alájàkúdà tí omi alájò ìmọ́lẹ̀ tí mo fẹ́ tẹ̀sí tí mo sì fẹ́ káwọn èèyàn gbọ́ kí ló fàrin àjò tẹ́ fi lọ sísàlẹ̀ odò ìgbà tí ẹ wá ń bọ̀ àwọn wo ló gbé olókun fún yín àtàjé. olódó gbogbo nǹkan ló fẹ́ mọ̀ ẹni tó gbólókun fún mi sọ fẹ́ rí ni àbọ̀ fẹ́ mọ̀. ẹ bọ́ bá lọ́tọ́ bí mo bá ọ̀fẹ́ tí mo bá gbàyànjá lọ́dọ̀ Alhaji Suleiman Ẹgbẹ̀dì wọ́n tẹ̀lé yín wọ́n fẹ́ mọ ibi tí ẹ ti gbólókun ah, ah. tóbi jẹ́ pé bẹ́yìn bá wo sẹ́fún yẹn yóò sì dàbí pé ẹ̀ ń gbé papọ̀ hmm. ẹ máa sọ ohun tí èèyàn jẹ ẹ máa sọ abinibi yàtọ̀ sábílítì. ẹ sì máa sọ ní àbáyọ. ìpín náà fi mọ̀ pé mi ò tójú bọ̀. Hmm. jẹ́ pé ẹ̀wọ̀n ọmọ tí mo kọ́ ń sẹ́ ó ń tọ̀wọ́ sá mo wò mí báyìí ẹ̀rẹ́ ọmọ tó kọ́sẹ́ lọ́dọ̀ mi ọwọ́ àdú fèrèfèrè àwa alákọ́ lólógun fa àbí kò yẹ kéèyàn kan bọ́ ọ̀tà kó wí. ohun mo fi sọ pé ìrìn àjò tí ẹ lọ alájà fúdà tí ọmọ alájà. ìtumọ̀ lọ́dẹ rí òun mo ti dá yín lóhùn. àwọn wo ló gbé ajé fún yín nísàlẹ̀ odò. àwọn tó ní mí ló gbé fún mi. ta ló ní. àwọn tó ní mí wà nísàlẹ̀ odò. kábíyèsí lẹ́dọ̀ máa rí alájà bá mi yọ̀ǹda nọ́mbà yìí ní koríta tá a dé. nọ́mbà mi ni zero zero. zero zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. zero eight zero. zero eight zero. sixty two. sixty two. sixty two. forty seven. forty seven. forty nine. forty nine. ẹ rí i pé bá a ṣe ń ṣètò lọ́wọ́ akẹ̀rí iṣẹ́ sọ pé inspector ni wọ́n kẹ̀ wọlé sórí ètò pé àwọn kẹ̀rí pé àwọn èèyàn ti ń pa àwọn pé alájà yẹn o ẹni ó yọ̀ǹda nẹ́m̀bẹ̀ dáadáa abiodun flip ó ti bá wa lórí ètò báyìí alájẹbá mi yọ̀ǹda nẹ́mbà yìí wọ́n láwọn yẹn ní kẹ́ yọ̀ǹda nẹ́mbà yìí fún gbogbo ọmọ nàìjíríà. nọ́mbà zero zero. zero six two. six two. six two. four seven. four seven. four nine. zero eight zero. sixty two. sixty two. sixty two. forty seven. forty nine. forty nine. mi omi alájù. alájà omi alájù ẹni ó ní egbò àdá àjínà ńkọ́ ẹni tó bá légbò àdáàjìná kó pè wá. kí ni bí egbò àdáàjìná ṣé wọn máa fi kàn yẹn ni àbí àfiṣe. ẹ ṣeun àbájogún bá. méje mẹ́tẹ̀ẹ̀ta. ìyẹn máa jogún bá. èèyàn lè bá wọn lè fi kàn yàn. èwo èmi rò pé èèyàn máa jogún ni pé eh, ìfúnpá ẹni ga èèyàn ní tọ̀ ṣúgà. ṣé rí ẹlòmíì tó bá légbò àdáàjìná tẹ ẹ bá wo orú bóyá màmá àbí bàbá rẹ egbò ọlọ́dún márùn-ún lè ti sòun náà. kábíyèsí ẹlẹ́dùn rẹ tó bá wo ẹsẹ̀ ìyá àbí bàbá rẹ ó lè ti wà ń bẹ̀ irú ẹni náà bá wá ní orí nǹkan jogún bá náà ni ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sẹ́. tó bá já fi ṣe àbí àjogúnbá ṣéyẹn lè mú kó mẹ tí ò ní dájú. àjogúnbá àtàfiṣe àtàtanáwá àtànàgàrè kò sí ìtagbára ọlọ́run ọ̀ka. ọ̀dà alájà kúrò àti omi alájò àwọn tí ìfúnpọ̀ wọn ga ń kọ́ wọn ò ní ìfúnpọ̀ ẹlòmíín wà lókè tẹlòmíì wálẹ̀ hmm. ṣóògùn ewé àti egbò tó kájú ẹ wà lágbàlá yín. olúwa o mo ti sọ papọ̀ lẹ́ẹ̀kan ṣùgbọ́n ká tó tún sọ káwọn tí ò sí ńbẹ̀ nígbà yẹn kán lè gbọ́. ìjọ́ tí ọlọ́run ti dá ayé tó ti dá àwa adarí hun tó ti mọrú tá à ń jẹ́ ọlọ́run kúkú ti mọ wá kó tó mọ̀ wá ó ti mọrú ẹ̀yà tá a yàn àtijọ́ náà ló ti dá àrùn tẹ̀rí tí ń ṣe ènìyàn toréwé ò lè bọ́ láórí igi kó mọ́ ṣèmọ̀ sí ọlọ́run ewé kí ò ní jábọ́ kọ́ba àláwùrà bí ọmọ mọ̀ sí. bẹ́ẹ̀ni ohun tó ti wá dá wa tó ti mọ̀ wá tó mọ̀ wá tó mọ̀ wá tó wá mọ̀ nǹkan tá a mọ̀ ṣe lórí èpè ó ti dá nǹkan tá a mọ̀ jẹ sẹ́nu ó ti wá mọ̀ pé tá à ń jẹ yìí náà ó fa àrùn. Hmm. ṣé ẹ̀ ń gbọ́ mi òun lọ náà ṣe wá dá ewé àti egbò ẹ rí i wípé àwọn nǹkan tá à ń jẹ yẹn ẹ worú àgbàdo tó bá ṣẹ̀ṣẹ̀ jáde táwọn èèyàn bá ń jẹ wọn máa ní ìbálọ́ ṣùgbọ́n ìwọ tó bá wá tágbàdo bá fẹ́ jáde tó ọba wá fẹ́ ní ibà ẹ jàǹfààní rẹ̀ lẹ̀. tó ọba mọ ẹ mo fẹ́ káwọn èèyàn mọ̀. kí wọ́n jàǹfààní. tó ọba wá ní wá wá àgbàdo. wá wá àgbàdo. ee ọwá kò síbì kan ọwá bo tàbí kọ́ ọtí ẹ̀ kó wá wá yẹn sínú kòkò kẹ́ ẹ tó mọ jàgbàdo lẹ́yìn ẹ wá sí ẹ yí omi wá mu ẹ ti sògùn ba àgbàdo ọdún náà. èmi náà tẹ́sítì ẹ̀ wò lọ́dún yìí. ẹ ti sògùn ibà àgbàdo ọdún. tó bá sì rí wọ́n sọ lórí atẹ́gùn. sẹ́yìn gbọ́ mi ọlọ́run tó dá ó ti mọ tó ń dá ó dewé ó degbò ewé àtegbò kò ní kọ́kàn wà lásán ó ní ká mọ fi ṣèwòsàn ara wa ṣùgbọ́n o ẹni bí ẹni ìbí ènìyàn lásán wọn wá lò ó sọ ọ̀nà òdì wọn wá mọ fi ṣèkà. ẹ alájà kúrò àti omi alájò. torí tiwọn náà lọ́nà náà ṣe wá dálé náà ilé ìwòsàn olóyìnbó kan ń bẹ nílé Ìlọrin èmọ wá wà ń bẹ mo ṣàbẹ̀wò lọ síbẹ̀ àwọn dókítà àtàwọn nọ́ọ̀sì wọ́n gbìyànjú títí tí arábìnrin yìí bímọ tán ìgbà tó bímọ tán ó tó bí forty five minutes bí ogójì ìṣẹ́jú ibi kọ̀m̀bí ọ̀tàn ikọ̀ jáde ah, èmi sáré pé wọ́n daṣọ bọ ènìyàn wọ́n ní ẹ̀kọ́ mẹ́ ẹ̀kọ́ mẹ́ máa pe nọ́ọ̀sì kẹ́pẹ́ ah, ah, ẹ wá mà kí lohun tó ń ṣẹlẹ̀ wọ́n níbi lọ́kọ̀ tí ọ̀bọ o ẹ̀jẹ̀ sì kọ ẹ̀jọ̀ ọ̀dà máa nítò ṣe ẹ̀ ní sọ pé ẹnu mi rùn o tí mo sì mọ̀ mo wá pe nọ́mbà yìí pé kí wọ́n pè báwo lẹ ṣe ṣàṣeyọrí lori ẹni náà. pẹ̀lú ògo ọlọ́run gbogbo ìyíhùn ló kéré nínú iṣẹ́ ọlọ́run. òun ló kéré iṣẹ́ ọlọ́run wọ́n lẹ̀ wá o. Ah. táwa bá ti pè wọ́n ibi tẹ́ ẹ bá wà yẹn pé àwòsàn nǹkan tẹ́sí o ó jáde. alájẹ ìjàǹfààní náà lẹ̀ lórí atẹ́gùn. ẹ ṣeun gbogbo ìwọ tí ilé bá ṣẹlẹ̀ sí. ẹ jùúlẹ̀. ṣé ẹ rí kinní kan wà àwọn nǹkan kan wà tó yẹ pé àṣírí ni kì í ṣoògùn. Hmm. àṣírí ni kì í ṣoògùn àṣírí ni kì í ṣògùn ìwọ tó bá ń gbọ́ mi nílé lónìí ò ń bímọ lọ́wọ́ ibi ò jáde ọlọ́run ní fi ṣe gbogbo wa. àṣẹ Èdùmàrè. tibi tire la dá lé ayé iye èèyàn ni kó bímọ tán kíbi tẹ̀lé kíbi wọlẹ̀ kọmọ kọmọ mọ wà lórí èpè ṣùgbọ́n tí relé bá ṣí ẹ̀wọ́ tó ń gbọ́ mi nílé. alájà tí èèyàn bá pọ̀ tí èèyàn ò síbi tọmọ sì wà lókè ìpè ńkọ́. ẹ ọmọ náà mọ̀ sí wọ́nranwọ̀nran. wọ́nranwọ̀nran. kí ló dé tí wọ́n ní sí ibi. ah ah ayé lódò ebi ọ̀làjú ta ní pa àwọn èèyàn náà <laughs> ṣèbí ọ̀làjú ta ní ba yé àwọn èèyàn jẹ́ náà eh, eh. kí ló fẹ́ fi bí ọmọ ọlọ́mọ ṣe ṣé tó dìgbà tó bá gbé ibi kan tó jẹ́ èèyàn ni ṣó dìgbà tó bá lo ibi kan tó wà láyé ni ṣó dìgbà tó bá lo ibi kan tó ní kan tó rí bá ti ṣe kan tó rọ́nà gbégbá ni kí ni olóbi ọmọ ọlọ́mọ kí ló fẹ́ fi ṣe olóbi tiẹ̀ tán bá lò ṣèwọ náà wà láyé ni ṣèwọ náà jẹ́ kankan láyé ni ọ̀làjú tó dé tí wọ́n fi ń ṣe nǹkan kí nǹkan náà ni tó lóbi bá ti dé ní àgbà ìwáṣẹ̀ àwọn ọba wa inú kòkò ni wọ́n di mọ́ wọ́n sì lọ bò mẹ́kùlé ṣùgbọ́n láyé òde òní kọ́lẹ̀ lómi lè gbé síbi tájá ò ti jẹ́ ẹlòmíì sì lè gbé síbi tí wọ́n ti lò tí wọ́n ti gbé lọ tí wọ́n lọ lọ lù bí mo ṣe wà níwájú yín èmi ò mọṣẹ́ mo fi ọba tó ṣẹ̀dá mi àti gbogbo tí mo ní ìwòmọṣẹ́ tí wọ́n polóbi ṣe. ẹ ti ẹ sọ kínní kan fún mi gẹ́gẹ́ bí àṣírí pé ìgbà tẹ lọ sí sàlódò wọn lẹ́yìn ọgbọ́dọ̀ wọ àká o. mi ti ẹ gbúdọ̀ ṣe ni bíran bíran mi ò gbúdọ̀ ṣe kà ẹni ó bá mọ̀ mí tìran tìran kó lọ béèrè kò sí nínú ìran mi rẹ tèmi náà ṣe kà lájà rẹ tàwa náà ṣe kà bá. bàbá tó bí àwọn bàbá wa. ẹ bá mi yọ̀ǹda nọ́mbà yín alájà kúndà tó lálẹ́. bàbá wa náà sì tún ṣe wí àtẹ̀gbò yìí wọ́n fi jọba ẹ bá mi yọ̀ǹda nẹ́mbà yín nẹ́mbà wo gan lẹ fi ń ṣe whatsapp torí mo rí pé ẹ ráyè púpọ̀. ẹ ṣeun ṣe rí whatsapp nọ́mbà mi gbogbo ìwọ tó ń gbọ́ mi lónìí òun náà ni mo pè jáde. òun nẹ́mbà tí wọ́n fi pè yín òun nẹ́mbà whatsapp yín náà ó yẹ bá mi yọ̀ǹda alájà. zero eight zero zero eight zero six two six two six two four seven four seven four nine zero eight zero zero eight zero gbogbo ìwọ tó fẹ́ whatsapp mi tó fẹ́ mọ bá mi sọ̀rọ̀ ibi tá ẹ ti lè gbádùn ọ̀rọ̀ sísọ fún mi òun ni whatsapp lórí whatsapp wọn fi lè gbádùn yín jù òun lẹ ti lè gbádùn mi jù. àwọn tó bá fẹ́ pè yín kọ́. ẹ lè pè mí náà ká sọ̀rọ̀ ṣùgbọ́n whatsapp yẹn torí pé ìpè ò mọ̀ já ìpè ò mọ̀ já ìpè tẹ bá sọ̀rọ̀ sí whatsapp kò sígbà tí mi ní dá whatsapp lóhùn. tẹ ní dá wọn lóhùn ẹ wò fínífíní ẹ sì dá wọn lóhùn. máa padà lọ sí whatsapp gbogbo ìgbà tí n bá ṣe ń padà lọ sí whatsapp máa wò fínífíní máa sì dá yín lóhùn bó ti tọ́ àti bó ti tọ́. ọ̀dà alájà kúrò àti omi alájù WhatsApp number mi ni zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. zero eight zero. zero eight zero. sixty two. sixty two. sixty two. sixty two. forty seven. forty seven. forty nine. alájà a tún ṣí ojú òpó lẹ́fẹ̀ẹ́yàn mẹ́ta. mẹ́ta ni ẹ má jojú mẹta lọ ńgbà ní kó márùn lọ ẹ rí i pé eh, èmi náà ti ń jọ yín ẹ̀yin lóògùn ọmọ eh, eh, lóògùn o <laughs> alájà ẹ bá mi ṣe ojú òpó yẹn padà èèyàn mẹta ó pè yín zero nine zero twenty seventeen odó làwa nílé tiwa nine zero twenty seventeen odó òbílẹ̀ zero nine zero twenty seventeen Zero zero nine twenty seventeen 090 2017 1999 òun nọ́mbà tẹ́ fi dá sórí ètò ẹ̀dá ọkọ yín àtorúkọ màmá yín èèyàn mẹ́ta olóríire náà yóò tún jàǹfààní lágbàlá aláàjà kúdà tòmí alájò alájẹ bá mi yọ̀ǹda nẹ́mbà tí ń gẹ́gẹ́ fún gbogbo ọmọ nàìjíríà. nọ́mbà mi ni zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. nọ́mbà mi alájẹ omi alájú mi. nọ́mbà yín nu alájẹ àkúdà tí omi alájú. àwọn èèyàn tó wà ní koríta pé kò yé ni mọ́ àwọn èèyàn wà nílùú òyìnbó wọ́n ṣiṣẹ́ béèrè wọ́n ń jẹ̀jẹ̀ ìlérí alájà ẹlòmíì tẹ̀ ń ṣiṣẹ́ oúnṣẹ́ àwọn àgbà tún tẹ̀lé ẹlòmíì ìlú òyìnbó ni wọ́n wà lájà o wọ́n sì fẹ́ jàǹfààní báwo ni kí ó ṣe kàn wọ́n la ẹ̀dá nìyẹn lóhùn náà. ẹ kú ojúmọ́ o. ẹ sọ̀rọ̀ sókè. ẹ sọ̀rọ̀ sókè orúkọ yín àtorúkọ mọ̀mọ́ yẹn ti wọlé ẹ bá mi gbé ẹni yìí ń sùn tiẹ̀ ni. alájà ẹlòmíì ò ṣòro àìnírètí ayé ẹ kú ojúmọ́ o. wọ́n mi ẹ̀ṣọ́ ẹ̀kan ọmọ nípò lẹ́ẹ̀kan nípò lẹ́ẹ̀kan ní ẹ̀mí ní múlùwá ọmọ adáhùn ẹni tí náà jà lẹ́nu. mo ẹ ṣe é pé màmá padà lẹ́yìn tó alájà àmì àmì àmì. ẹ̀yin wọn jẹ́ lómi ọjà àǹfààní ẹlòmíì bọ́ bá rí nǹkan kò ní jẹ́ lómi ọjà àǹfààní alájà kúrò àti ìmọ̀ alájù. ẹ kú ojúmọ́ o ẹ ṣeun o orúkọ yín àtorúkọ mọ̀mọ́ yín ẹ sọ̀rọ̀ sókè orúkọ yín àtorúkọ mọ̀mọ́ yín alájà bá mi já alájà ní lè gbà pé mọ́ torí ọjọ́ wa ti lọ ẹ bá mi tẹ̀ mọ́lẹ̀ padà ẹ bá mi tẹ̀ mọ́lẹ̀ padà ee béèrè tí mo béèrè pé àwọn èèyàn wa tó wà lókè òkun tí wọ́n fẹ́ jàǹfààní yín hmm. tó sì jẹ́ pé nàìjíríà lẹ́wà báwọn ó ṣe jàǹfààní yín mà báwo ni oògùn ó ṣe dọ́dọ̀ wọn. pẹ̀lú ògùn ọlọ́run wọ́n máa ń dí ọ̀dọ̀ wọn. lọ́nà wo mà. a máa ń fi nǹkan ránṣẹ́ lẹ́ni tó bá jẹ mọ́ pé ká fi oògùn ránṣẹ́ sí ẹni tí ò bá sì jẹ ká fòògùn ránṣẹ́ sí hmm ṣe rí kinní kan tí wọ́n ń pè ní olókun hmm. ṣe ń gbọ́ mi ṣe rí atẹ́gùn tẹ́ ń wò yìí kò síbi tí ẹ fẹ́ dé olúwa o àbáwọn èèyàn ní wò wá lamẹ́ríkà yìí á ah, gbogbo ibi tátẹ́gùn bá ti ń fẹ́ dé kò sí àdúrà tá a ṣe fún wọn tí ò ní kàn wọ́n lára hmm, tá a bá ṣàdúrà yẹn fẹ́ lómi ìgbà tó máa ń ṣe fídíò rẹ̀ sí wọn a tún máa ń rìkọ́dù ẹ̀ fún wọn a tún máa ń ṣe gbogbo ẹ̀ fún wọn kán rí bá a ṣe ṣe fún wọn. ẹ wà bí pé wà ní life and direct báyìí àwọn náà wọn wá báyìí tá a ṣe fún wọn bẹ́ẹ̀ ni ọlọ́run sì mọ́ gbà dáadáa irúnmọlẹ̀ mọ́ náà mọ́ bá wa lọ́wọ́ sí. àwọn kan tiẹ̀ kọ́mẹ̀ntì bí ọ̀sẹ̀ bíi méjì wọ́n ní alájà àdúrà tẹ̀ ń ṣe lórí péjì yìí tẹ́ ẹ máa ń ṣe gan ń gbà ẹ máa ṣàdúrà fáwọn. bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ náà ló ń pè mí pé alájà ẹ ṣàdúrà fún wa látara àdúrà àwọn náà sì ń dúpẹ́. láì tiẹ̀ tí ì gbé nǹkan kan jẹlẹ̀. àdúpẹ́ mm-hmm. mm-hmm. mm-hmm. lọ́dọ̀ ọlọ́run ó fi hàn pé awo tí awo funfun nu. pẹ̀lú ògo ọlọ́run àwo ní báwọn sàmúlù máa là ń tiwa. ọ̀ alájà kúdà tí omi alájò ẹ bá mi yọ̀ǹda nọ́mbà yín lẹ́ẹ̀kan sí. nọ́mbà mi ni zero zero. zero zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine zero eight zero zero eight zero six two six two six two four seven four seven four nine ẹ bá mi yọ dẹ lẹ́ẹ̀mejì sí. zero eight zero zero eight zero sixty two sixty two sixty two forty seven forty seven forty nine zero eight zero zero eight zero six two six two six two four seven four four nine. alájàkúrẹ́ àti omi alájò irúfẹ́ àwọn àìsàn wo gan-an lẹ̀ ń mójútó ká tó máa lọ. Hmm, tó gba àìsàn tá a bá mọ̀ yín pé tó bá ń ṣèyàn àwọn àìsàn tó bá ti mọ̀ pé ó ń ṣe yín nínú ara nígbà tọ́lọ̀ ti dá ìwé àtegbò kalẹ̀ káwọn fi ṣe wòsàn kẹ́nìyẹn pè wá ọ̀wá rọmọ bí náà rọmọ bí ló ń dẹ̀ láàmú ni ọtí wàá lé ọkọ fọ́dún mélòó. ẹ alájà wọn jẹ ń béèrè ni pé hmm. lára ìsàn ni wèrè wà o ṣẹyìn wo wèrè. á mi wo wèrè. ẹ sì wá ní gbogbo àìsàn ẹ gbọ́dọ̀ dákọ ẹ. mi wo wèrè. ìdí tí mi ṣe wo wèrè ò ní pé ṣe mọ̀ pé obìnrin ni mí kó mọ̀ wá yọ gídígbò sí <laughs> ṣùgbọ́n ẹ lóògùn tá a fi tọ́jú ẹ̀. àògùn tá a fi tọ́jú rẹ̀ wà dáadáa. àwọn èèyàn lọ di orí ni o ó ní wá kú ni o wárápá ni o. ẹni tó ń wá ẹni tó ń wá ẹni tó ń wá jẹ́ wèrè olódún mọ̀ gbé wèrè wá bá mi o. omi ọtí ẹ ní wèrè ńlẹ̀ àwọn tí sì ń ṣe náà lọ́wọ́ òfun ọlá làáfíà alájà kúrẹ́ tún mi alájọ ẹ bá mi yọ̀ǹda nọ́mbà yẹn lẹ́ẹ̀kẹsì àti ibi tẹ́ fi kalẹ̀ sí nílé lọ́rin zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. zero eight zero. zero eight zero. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. nọ́mbà mi alájà. ibo lẹ wà nípínlẹ̀ Kwara. ẹ ní ìlú Ìlọrin ni mo wà mo wà lódò ẹ̀fọ́ ọ́fíìsì wa nílọrin ó ti di ọ̀nà méjì gbogbo alámọ̀ràn gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wá bí ẹ bá ti dé Ìlọrin ẹ pè nọ́mbà 0244 a ní kan ní sobi road a ní kan lóṣèré. ọ̀kan wà ní sobi road. ọ̀kan wà lóṣèré tó bá wù wá lé ní kẹ́ máa bọ̀ ní sobi road tó bá sì wù wá lé ní kẹ́ máa bọ̀ lóṣèré a ní ọ́fíìsì nọ́mà méjèèjì yẹn ní Ìlọrin. àwọn kẹ́tì ẹ̀ ń pè wọ́n ní àwọn gbọ́ ọ́fíìsì fún àti South Africa pé ọ́fíìsì ìwọ òtún lálẹ́ wù ń bẹ̀ alájà kúrẹ́ àti omi alájò ká tó máa lọ ẹ bá mi yọ̀ǹda nọ́mbà yín lẹ́ẹ̀kan sí. nọ́mbà mi ni zero eight zero. zero eight zero six two six two six two four seven four seven four nine zero eight zero zero eight zero sixty two sixty two sixty two forty seven forty seven forty nine forty nine ẹ bá mi ṣàdúrà fún gbogbo fámìlì wa ká tó máa lọ. mo wá dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè. alájà bẹ́ẹ̀ bá fomi ṣàdúrà wọn ò ní gbà o. ẹni tó bá ṣe ni lóore ọba ṣàdú ọba mi àjíkẹ́ ọba mi àjíkẹ́ ọba lọ́jọ́ gbogbo ọba tó ní ká máa bẹ ọba tó ní wá nígbà tá a ti bẹ̀rẹ̀ látòní tó tún ni wá nìsín nígbà tá tún wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọba tó dúró tì wá a tún wá fẹ́ máa lọ a tún fẹ́ dágbére kó dijọ́ mẹ́jọ wọ ọlọ́run olódùmarè wọ́n náà la tún fi ṣàfẹ̀gùn wa lónìí ta tún fi ń lọ gbogbo wa pátá tó ọlọ́mọdé a lọlé kú lọ́wọ́. àṣedùmarè. àní lọlé àrùn lọ́wọ́. àṣedùmarè. àní dájọ́ lọ́lọ́jọ́ lọ́wọ́ o. àṣedùmarè. àwa tá a péjú iná la tó padà péjú lọ́jọ́. àṣedùmarè. ìbà ọlọ́run ìbà ènìyàn bolódùmarè ọba tẹ́rẹrẹ kálí ayé ìbà ilẹ̀ pẹ̀pọ̀ gẹ́rẹ́ àfọ́kọ́ yẹrí olókùn sẹ̀mí adé ìbàrẹ́ lónìí ẹgbẹ́ ọ̀gá àgbà kọ̀ bí ìyẹ̀pẹ̀ ilẹ̀ atẹ́lẹ́sí kò lójú àtúrí ẹni tí ò sún ọ sí tútù báyìí láàárọ̀ kí tútù báyìí láàárọ̀ bàbá ilé olúwẹrí ègbóná ilé àyìn àtèmi tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí ọ̀dẹ̀dẹ̀ yóò ní gbóná. àṣẹ Èdùmàrè. orogodo ayé ò ní lù fún yín jù. àṣẹ Èdùmàrè. ẹ̀yin bá láyé fọwọ́ sí. àṣẹ Èdùmàrè. tẹ́gbẹ́ yín bá ti náwó ẹ̀ ní báwọn náà rà. àṣẹ Èdùmàrè. ẹ̀ látò ní lọ ojú ò ní fọ́ mọ́jú lágbárí. àṣẹ. orí ojú ẹ̀dùn ẹ̀fọ́ nílé dì àtọwọ́ àtẹsẹ̀ àtapá àti tàti gbogbo ẹ̀yà ara wa kankan ò ní lọ léde wa. àṣẹ Èdùmàrè. gbogbo wa làá mọ̀ bẹ́gbẹ́ pé làwọn mọ̀ bá pé jíjẹ mímu wọ̀ wá níṣòro jíjẹ mímu wọ̀ níṣòro nílọ́dún wọ̀ níṣòro ajé ò kúkú ní sọ níṣọ gbòógì ẹ à ní ajé lọ́wọ́ ni àní bá wọn ní lọ́rùn àní jẹ gbèsè àní ṣe fẹ́ látòní lọ gbogbo wa pátápátá àárín náà àárín lò látòní lọ gbogbo wa là bẹ́gbẹ́ pé àti gbogbo wa pé gbogbo wọn tó ń gbọ́ mi nílé lónìí tó ń wò mí lónìí tútù báyìí láàárọ̀ kí tútù báyìí láàárọ̀ bàbà ilé rẹ ò ní gbóná àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè mo fẹ́ mo fẹ́ elédùn àrà bẹ́ẹ̀ fẹ́ àṣẹ Èdùmàrè ọmọ tẹ́ ẹ bí àrùn òṣì òfò elédùn àbá yín kọ̀ àṣẹ Èdùmàrè ẹ̀ní ṣòfò ẹ̀mí àṣẹ ẹ̀ní ara àṣẹ ẹ̀ní ọmọ àṣẹ ẹ̀ní ṣòfò ojú àṣẹ ẹ̀ní aya àṣẹ ẹ̀ní ọkọ gbogbo wa pátápátá làbẹ̀gbẹ́ pé làbẹ̀gbẹ́ pẹ̀lú àṣẹ Elédùmarè àmín pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ Elédùmarè àṣẹ Elédùmarè Ọlọ́run tó ni wá tó ni gbogbo wa yóò fi ṣọrẹ sọ wa láti wá jọ pàdé náà. alájẹjá máa lọ kọjá bó ṣe lóun ó jẹ kódù kọpọ kọpẹ ṣe bá gbára Elédùmarè ni mo ní rere ni wọ́n ṣe ìwọ ní ṣèkà bí rẹ bá di ìpàdé dọ̀hún o.